Ẹ̀kẹ́ hallelujah. Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn Adéwọlé, ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀. Láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè, èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMA ti Nàìjíríà. Ní ibikíbi tí a wà, mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè. Kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fún àdúrà. Àjíǹde àti ìyá gbé torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A gbé yín ga torí pé ẹ yípo padà. Ayérayé gba ọpẹ́ wa ní orúkọ Jésù Kristi Olúwa ìgbà yín wa. A gbé yín ga fún àkókò bí eléyìí tẹ́ fàyè gbà wá láti wá síwájú yín láti lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀yin Ọlọ́run. Ẹ ní ká wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín torí pé àjàgà yín rọrùn, ẹ̀rùn yín sì fúyẹ́. Bàbá ní orúkọ Jésù Kristi. Ǹjẹ́ a bá ṣe wá láti wá gbọ́, láti wá sọ, a wá ní olùṣe àti olùṣe ọ̀rọ̀ náà kí orúkọ yín nínú ayọ̀ kó sì di àyìn lógo àdúpẹ́ torí wípé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ ké hallelujah um, ọ̀rọ̀ ọ̀rọ̀ a máa kíyèsí láàárọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ìbéèrè bákan náà ẹ rí i pé a ti máa ń béèrè ìbéèrè tí a ó sì wá ìdáhùn fún látinú ọ̀rọ̀ Ọlọ́run ohun tí a máa kíyèsí lónìí òun ni wípé ǹjẹ́ Ọlọ́run lè kọ̀ mí ǹjẹ́ Ọlọ́run lè kọ̀ mí sílẹ̀ ẹ rí um tá a bá ń sọ nípa ìkọ̀sílẹ̀ àti sọ ní ìtumọ̀ ẹ̀ ni wípé ká gbéyàn àbí ohun kan dànù bí nǹkan tí kò ní láárí ẹ̀rí níwájú ènìyàn níwájú ọlọ́run ènìyàn ṣe iyebíye ènìyàn ṣe pàtàkì ènìyàn ó jẹ́ okòwò ó jẹ́ okòwò ọlọ́run tó jẹ́ pé ó ná jésù ó ná ọlọ́run ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo nígbà tí ènìyàn ṣubú ní kúrò nínú orí ọ̀fẹ́ àbí lábẹ́ orí ọ̀fẹ́ nígbà tí ènìyàn ṣubú náà gba ídẹ́nì tí ádámù àti ífà tí wọ́n jèso àjàrà tí wọ́n ṣubú tí wọ́n kọsẹ̀ tí wọ́n ṣẹ̀sẹ̀ ọlọ́run ẹ rí i pé ìpínyà dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ń ṣe ń wá ènìyàn ọlọ́run fẹ́ kí ènìyàn kó ṣègbé bíbélì sọ wípé òun kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé bí kò ṣe pé wọ́n kò ní pàdà kí wọ́n sì yè ẹ rí i pé májẹ̀mú àti ìpinnu ọlọ́run èyí tó jẹ́ èyí tó kún ọlọ́run lọ́kàn jù náà ni wípé kí ènìyàn kí gbogbo ènìyàn kó wá sí ìrònúpìwàdà kí a sì yè ṣùgbọ́n ẹ rí i pé eléyìí ló ń ti bí ìdáhùn béèrè wípé bí a ṣe jẹ́ pàtàkì níwájú ọlọ́run ọlọ́run ò fẹ́ ọlọ́run ò kò nínú dídùn sí ìkọ̀sílẹ̀ wa ọlọ́run ò kọ ènìyàn sílẹ̀ ẹ fún àpẹẹrẹ nínú ìwé johannu orí kẹrin ìwé johannu orí kẹrin láti orí kìíní sí orí ìkẹrin dín ní ọgbọ̀n ẹ rí i pé a rí obìnrin kan tí obìnrin kan tí à ń pè ní obìnrin ará Samaria ẹ rí i pé obìnrin yìí ó ti lọ́kọ oríṣiríṣi ìgbé ayé ẹ̀ ó jẹ́ ìgbé ayé tí kò dára ẹ rí i pé ó ti lóbi ọkọ̀ márùn-ún báyìí báyìí nígbà tí ó pàdé Jésù Kristi ní ẹnu bodè Samaria yẹn ẹ rí i pé ní etí kànga ẹ rí i pé ìgbé ayé ẹ̀ ó jẹ́ ìtí jẹ́ pé kò tiẹ̀ wá lójútùú mọ́ kò tiẹ̀ lọ́kọ mọ́ ibi tó ń gbé ọ̀dọ̀ ọ̀tọ̀ ọ̀dọ̀ ìgbé ayé tí ò ṣáà nítumọ̀ ni torí pé ìgbé ayé tí ò rẹwà ni tó fi débi pé tó bá fẹ́ wá tòmátò bá fẹ́ wá pọn mi á dúró dìgbà tí gbogbo ènìyàn ti pọn mi ó wá ní àkókò ọ̀sán ṣùgbọ́n Jésù Kristi olùgbàlà ó ṣàwárí ẹ̀ níbi etí kànga ìyè yìí. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ, ẹ rí i pé obìnrin yìí rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ. Wọ́n rí ara àwọn Samaritan, àwọn Samaritan bí ara wọn bí pé wọn ò yẹ díẹ̀ bí ẹni tí wọ́n nílò, bí ẹni tí wọ́n nílò ìgbàlà. Ẹ̀ pé wọ́n ti, ẹ̀ pé wọ́n ti, gbogbo èèyàn ló kà wọ́n sí ẹni tí ò da. Wọ́n wò wọ́n bí ẹni tí jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀yà Júù tó Wọ́n ti, wọ́n ti, wọ́n jẹ́ ẹ̀yà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìbọ̀rìṣà ó wà nínú wọn lójú ènìyàn wọ́n jà bí aláìníláárí gbogbo àwọn jù ló ń kọ àwọn èèyàn Samaria ló kọ̀ wọ́n sílẹ̀ ṣùgbọ́n Jésù Kristi torí pé mọ pàtàkì ohun tí ènìyàn jẹ́ ó mọ pàtàkì ohun tí ènìyàn jẹ́ níwájú Ọlọ́run ó ṣàwárí obìnrin yìí ẹ rí wípé inú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ rí pé Jésù Kristi ó lè rí wípé obìnrin yìí kò ń ṣe ẹni tá lè kọ̀ sílẹ̀ obìnrin yìí kì í ṣe ẹni tá lè kọ̀ sílẹ̀ ṣùgbọ́n Jésù Kristi kàkà kó kọ̀ sílẹ̀, Jésù Kristi fún un ní omi ìyè. Ó ní bí o gbàgbọ́, ó ní nínú rẹ ni odò omi ìyè yóò ti máa ṣe kíni, ni odò omi yóò ti máa sàn. Ẹ rí i pé ó gba, ó dẹ̀ gba Jésù Kristi. Ó dẹ̀ torí nípasẹ̀ pàápàá, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá sí, ló dẹni ìgbàlà nípasẹ̀ ẹ̀rí obìnrin ará Samaritan, ará Samaritan yìí. Ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ kó mọ̀ wípé Jésù Kristi kò ní ìfẹ́ ìgbé ayé tó ti lè wù kó gbé ohunkóhun tó ti lè wù kó là kọjá bí ẹ̀ṣẹ̀ tá a wá tẹ̀ ti kọ̀ ọ́ sílẹ̀ a wá rí ẹ bí ìdọ̀tí àbí ẹni ẹ̀gbin mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run ò rí ọ bẹ́ẹ̀ jésù kristi kò rí ọ bẹ́ẹ̀ àwọn èèyàn lè máa wà torí ibi tá ti wá bóyá ìlú tá ti wá ni bóyá orílẹ̀-èdè tá a ti wá ni bóyá orúkọ wọ́n ti gborúkọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ bóyá wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ àbí àwọn tí wọ́n fẹ́ rí wọn sí tí wọ́n fẹ́ rí wọn tí wọ́n kà wọ́n sí pàtàkì tí wọ́n kà wọ́n sí nǹkan kan nítorí ẹ̀yà àbí èdè tí wọ́n ń sọ mo fẹ́ kó o rí obìnrin yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ kó o sì mọ̀ wípé ìkọ̀sílẹ̀ kankan ò sí ibikíbi tó ti lè wà ibikíbi ohunkóhun tó lè jẹ́ ìwàkiwà tó wù kó ti lè wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìbáà jẹ́ pé àgbèrè ni ìbáà jẹ́ pé ìgbé ayé ọ̀mùtí ni ìbáà jẹ́ pé o tẹ̀ tí ìgbà Jésù Kristi rárá tó dẹ̀ ń ṣe bó ti ṣe wù ẹ́ ayé bó o tẹ̀ ń wà dára pàápàá náà ni wò mo fẹ́ kó mọ̀ wípé níwájú Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n ayọ̀ tó wà ń bẹ ni wípé Ọlọ́run bó ṣe tẹ́wọ́ gba arábìnrin yìí tó fún ní omi ìyè ó fẹ́ fún ìwọ náà ní omi ìyè lọ́fẹ̀ẹ́ ó fẹ́ fún ìwọ náà ní omi ìyè lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ wo ìwé Jòhánù bákan náà ìwé Jòhánù orí kẹjọ ìwé Jòhánù orí kẹjọ tábàwò láti ẹsẹ̀ kìíní dẹ́sẹ̀ kọkànlá nítorí àkókò wa ẹ rí arí arábìnrin arí ará arí arábìnrin kan ètè pa múnú àgbèrè wọ́n mú wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n mú wá sọ́dọ̀ Jésù Kristi pé kí Jésù Kristi kó ṣe dájú ẹ̀ wípé àwọn orí tó ń ṣàgbèrè lọ́wọ́lọ́wọ́ ni ẹ rí ẹni tó ń bá ṣàgbèrè dà òun rí yẹn mú ṣùgbọ́n jésù kristi ẹ rí i pé ó ra ó ra ó ra tẹríkodò ó bẹ̀rẹ̀ sí fi ọwọ́ kọ nǹkan sílẹ̀ ẹ rí i pé àwọn tó fẹ́ lẹ obìnrin lókùúta tí wọ́n fẹ́ kọ̀ sílẹ̀ tí wọ́n fẹ́ lẹ lókùúta tí wọ́n fẹ́ pàdánù wọ́n ju òkúta wọ̀ wọ́n jù sílẹ̀ ṣùgbọ́n ó kù jésù kristi àti obìnrin nìkan ṣùgbọ́n jésù kristi gbójú sókè ó wò ó ní arábìnrin ó lè mi kò dá ẹlẹ́bi lọ́ máa lọ ní ìdáláre ẹ rí i ó lè mi pàápàá ó lè mi kò dá ẹlẹ́bi jésù kristi kọ arábìnrin kò kọ arábìnrin sílẹ̀ ẹni tí wọ́n mú nú àgbèrè yẹn ìwọ náà bóyá wọ́n ti mú nú àgbèrè bóyá o rò pé ayé ẹ ò lè dáa mọ́ bóyá o rò pé Jésù o ti dẹ́ṣẹ̀ ré kọjá tó jẹ́ pé ohun tó kù fún ọ ni pé ikú bóyá o ti ẹ̀rọ ara ẹ pin tó wí pé gbìyànjú ti kọ̀ sílẹ̀ ìwọ pápá náà wà rò pé wẹ̀ torí pé èèyàn ti kọ̀ sílẹ̀ yẹn ìwọ náà wà kọ ara ẹ sílẹ̀ mo fẹ́ kó mọ̀ pé Ọlọ́run ò kọ̀ ọ́ sílẹ̀ Ọlọ́run kọ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò kọ ìwọ ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run kọ ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n kò kọ èmi ẹlẹ́ṣẹ̀ òun ni torí torí wa náà ni Jésù Kristi ló ṣe é ṣe kí ni o ló ṣe wá sí ayé ẹ jẹ́ ká wo ìwé Jòhánù ìwé Jòhánù orí kẹfà ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkẹta dín ní ogójì ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkẹta dín ní ogójì bíbélì wípé ó ní ohun gbogbo tí bàbá fi fún mi ó ní yóò tọ̀ mí wá èmi ó yóò tọ̀ mí wá ẹni tí ó bá sì tọ̀ mí wá èmi kì yóò tàánù bí ó ti wù kó ẹ̀kẹ́ hallelujah ẹ rí i pé ibi báyìí ni Jésù Kristi ń sọ fún wa Ni pé ohunkóhun tó lè wù ká lè jẹ́ ó wá ti wà ìbí ìgbé ayé tó wù ká ti lè gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá lè tọ̀ Jésù Kristi wá tó bá lè gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlẹ̀ tó bá lè tọ̀ wá ó ní a kì yóò kọ̀ ọ́ sílẹ̀ ohun kan tó nílò náà ni wípé kó o gbàgbọ́ kó o gba Jésù Kristi kó o gbàgbọ́ ní orúkọ yẹn wípé a ti fi orúkọ yìí fún wa nípasẹ̀ èyí tó yẹ pé gbogbo ayé ó fi lè di ẹni ìyè ó fi lè di ẹni ìgbàlà gbé ìgbàgbọ́ ẹ̀ yìí gbélé Jésù Kristi kó o mọ̀ wípé onìkan ló lè gbà ọ́ tọ́ ọ wá pẹ̀lú ìgbàgbọ́ kó o sì gbà á sí ọkàn àyà rẹ tó bá lè gbà á gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ ìgbé ayé kí ìgbé ayé tó ti lè gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò fún ní ìgbé ayé tuntun yóò sì yóò bíbélì wípé ó ní ẹnikẹ́ni tó bá ti wà nù kristi jésù ó ló ti di ẹ̀dá tuntun ó ní kíyèsí ohun àtikọjá ó ní wò ohun àtikọjá àtijọ́ ti kọjá lọ ó ní kíyèsí ohun gbogbo ṣe kí ni ohun gbogbo di tuntun ó lè di ẹ̀dá tuntun tó bá lè gba jésù kristi lónìí gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà ìgbé ayé ẹ̀ṣẹ̀ bóyá o tiẹ̀ mú oògùn olóró ni ohunkóhun tó tiẹ̀ ti lè máa bóyá o mú ọtí àmupara ni ohunkóhun tó ti lè máa gbé ní gẹ́gẹ́ bí ìgbé ayé ẹ̀ṣẹ̀ ohunkóhun tó lè máa tó ti máa gbé bóyá ìwọ tiẹ̀ ti wà nú ẹgbẹ́ òkùnkùn ni bóyá wà nú ẹgbẹ́ òṣùgbó ni ohunkóhun tó lè máa tó lè máa ṣe tó bá lè gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà ẹ lónìí tó bá tọ̀ wá lónìí ó ní ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá ìlérí nìyẹn pé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá ọmọdé àgbà ọkùnrin obìnrin ohunkóhun tó o bá ti jẹ́ rí ó ní ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá ó lè ní kì yóò kọ̀ ọ́ sílẹ̀ bí ó tilẹ̀ wù kó rí bí ó tilẹ̀ wù kó rí lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí tó bá tọ̀ Jésù wá lónìí yóò gbà ọ́ tí o bá fẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà ẹ́ o lè sọ lónìí wípé Jésù Kristi sàtọ̀lẹ́mi pé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi ọ̀rọ̀ yín wípé ẹnikẹ́ni tó bá tọ̀ yín wá ẹ̀yin kì yóò tàánù mo tọ̀ yín wá ní wákàtí yìí jésù ọmọ ọlọ́run wọnú ọkàn mi wọnú ayé mi fún mi ní ìgbé ayé tuntun ọlọ́run fún mi ní ẹ̀mí ìyè yín olúwa gbà mí kẹsì kọrúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tí o bá ti ronú padà ní tòótọ́ tí ti gba àdúrà tí mo sọ yìí Mo fẹ́ kó mọ̀ wípé ó ti di àtúnbí. Mo sì fẹ́ kí a káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Mo fẹ́ rọ̀ wípé níbikíbi tí wọ́n ti ń gba àdúrà, tí wọ́n sì ti ń ka Ọlọ́run, ilé ìjọsìn bẹ́ẹ̀ tó wà nítòsí ẹ, tọ̀ wọ́n lọ. Lọ bá olùṣọ́ àgùntàn tó wà níbẹ̀, sọ fún ìrírí tó ti rí, ìpèníjà ìbápàdé pẹ̀lú Ọlọ́run tó ti ní pẹ̀lú Jésù Kristi, sọ fún. A lè kọ́, a lè tẹ̀síwájú láti kọ́ lórí nǹkan tó yẹ kó ṣe ní ìgbésẹ̀ láti dàgbà nínú Kristi Jésù. Ṣùgbọ́n ìwọ tí ò ń gbọ́ mi yìí, tó bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí ò ń fẹ́ pé kí n gbà ọ́ nímọ̀ràn o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four tó bá pè mí á jọ gbàdúrà papọ̀ mo sì mọ̀ pé ọlọ́run yóò gbọ́ àdúrà wa ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bá ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí bàbá wa àti ọlọ́run wa àti àjíǹde àti agbẹ́yìnga fún wákàtí ọlọ́run gba ọpẹ́ wa fún gbogbo etí tó ti gbọ́ ọ̀rọ̀ yìí àti gbogbo ọkàn tẹ́ ti bá pàdé àti pàápàá àwọn tó fàyè wọn fún yín mo gbàdúrà wípé kẹ́ ẹ dáwọ́ yín lé wọn oore ọ̀fẹ́ láti tẹ̀lé yín láì ní bojú ẹ̀yìn Olúwa yọ̀ǹda fún wọn adúpẹ́ torí pé ti ṣe Ọlọ́run wa ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.